Matthew orí kẹtàdínlógún. Lẹ́yìn ọjọ́ mẹ́fà, Jésù mú Pétérù àti Jákọ́bù àti Jòhánù arákùnrin Jákọ́bù wọ́n lọ sí orí òkè gíga kan, àwọn nìkan wà níbẹ̀. Jésù bá paradà lójú wọn, ojú rẹ̀ wá ń tàn bí òòrùn, aṣọ rẹ̀ mọ́ gbòò bí ọjọ́. Wọ́n wá rí Mósè àti Èlíjà tí wọ́n ń bá Jésù sọ̀rọ̀. Pétérù bá sọ fún Jésù pé, Olúwa, ìbá dára kí a máa gbé ìhín bí o bá fẹ́ èmi yóò pa àgọ́ mẹ́ta sí ìhín ọ̀kan fún ọ ọ̀kan fún Mósè àti ọ̀kan fún Èlíjà. bí ó ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ìkùukù kan tí ń tàn bò wọ́n mọ́lẹ̀ ohùn kan wá láti inú ìkùukù náà wípé. àyànfẹ́ ọmọ mi nìyí inú mi dùn sí ẹ máa gbọ́ tirẹ̀. nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ wọ́n dojúbolẹ̀ ẹ̀rù sì bà wọ́n púpọ̀ jésù wá sọ́dọ̀ wọn ó fọwọ́ kàn wọ́n ó ní. ẹ dìde ẹ má bẹ̀rù. nígbà tí wọ́n gbé ojú wọn sókè wọn kò rí ẹnìkanni mọ́ àfi jésù nìkan bí wọ́n ti ń sọ̀kalẹ̀ láti orí òkè jésù pàṣẹ fún wọn pé. ẹ má sọ ohun tí ẹ rí fún ẹnikẹ́ni títí a ó fi jẹ́ ọmọ ènìyàn dìde kúrò nínú òkú. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń bi í pé. kí ni ìdí rẹ̀ tí àwọn amòfin fi sọ pé èlíjà ni ó ní láti kọ́kọ́ dé. ó dá wọn lóhùn pé. òtítọ́ ni pé èlíjà yóò wá yóò sì mú ohun gbogbo bọ̀ sípò ṣùgbọ́n mo sọ fún yín èlíjà ti dé ṣùgbọ́n àwọn ènìyàn kò mọ̀ ọ́ ohun tí ó wù wọ́n ni wọ́n ṣe sí i bẹ́ẹ̀ náà ni ọmọ ènìyàn yóò jìyà lọ́wọ́ wọn. ó yé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nígbà náà pé nípa Jòhánù onítẹ̀bọmi ni ó ń sọ fún wọn. nígbà tí wọ́n dé ọ̀dọ̀ àwọn ènìyàn ọkùnrin kan wá sọ́dọ̀ jésù ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ní alàgbà ṣàánú ọmọ mi nítorí wárápá a máa gbé e a sì máa jóró púpọ̀ nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ṣubú lu iná ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀wẹ̀ a máa ṣubú sínú omi mo mú un wá sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n wọn kò lè wò ó sàn. jésù dáhùn pé ẹ̀yin ìran aláìgbàgbọ́ àti ìran tí ó bàjẹ́ yìí ìgbà wo ni n ó wà lọ́dọ̀ yín dà ìgbà wo ni n ó sì fara dà á fún yín dà ẹ mú ọmọ náà wá sí yìí. jésù bá pàṣẹ fún ẹ̀mí èṣù náà kí ó jáde kúrò nínú rẹ̀ ara ọmọ náà sì dá láti ìgbà náà nígbà tí ó yá àwọn ọmọ ẹ̀yìn wá sọ́dọ̀ jésù níkọ̀kọ̀ wọ́n bi í pé. kí ló dé tí àwa kò fi lè lé ẹ̀mí èṣù náà jáde. ó dá wọn lóhùn pé nítorí ìgbàgbọ́ yín tí ó kéré ni mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹ bá ní ìgbàgbọ́ tí kò ju wóró mustadi tí ó kéré púpọ̀ lọ tí ẹ bá sọ fún òkè yìí pé kúrò níbẹ̀ yóò sì kúrò kò ní sí ohun kan tí ẹ kò ní lè ṣe irú ẹ̀mí burúkú báyìí kò lè jáde àfi nípa àdúrà àti àwẹ̀. nígbà tí wọ́n péjọ ní Gálílì Jésù sọ fún wọn pé. a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́ wọn yóò pa á a ó sì jí dìde ní ọjọ́ kẹta. ọ̀rọ̀ yìí bà wọ́n nínú jẹ́ púpọ̀ nígbà tí wọ́n dé kapanaumu àwọn tí ń gba owó tẹ́ḿpìlì lọ sí ọ̀dọ̀ pétérù wọ́n bi í pé. ṣé olùkọ́ni yín kì í san owó tẹ́ḿpìlì ni. ó ní. kí ló dé a máa san. nígbà tí ó dé ilé jésù ló ṣáájú rẹ̀ sọ̀rọ̀ ó ní. kí ni o rò símónì lọ́wọ́ àwọn ta ni àwọn ọba ayé ti ń gba owó orí tàbí owó òde lọ́wọ́ àwọn ọmọ onílẹ̀ ni tàbí lọ́wọ́ àlejò. pétérù dáhùn pé lọ́wọ́ àlejò ni. jésù wá sọ fún un pé. èyí ni pé kò kan àwọn ọmọ onílẹ̀ síbẹ̀ kí a má bàa jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún wọn lọ sí etí òkun ju ìwọ̀ sí omi ẹja kìíní tí ó bá fà sókè mú un ya ẹnu rẹ̀ ó rí owó fàdákà kan níbẹ̀ mú un kí o fi fún wọn fún owó tèmi àti tìrẹ